abilọ́wọ́n bá subhanahu wa ta'ala ìjọ sọ yín náà ọ̀rọ̀ kojú sí wa láǹfààní láyé àtàlùkìyàmọ̀ torí àsìkò àwọn afọwà tó máa ní tàlí láàrin ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú kọ̀ọ̀kan torí àwọn question bẹ́ńlẹ̀ dáadáa gẹ́gẹ́ bá àwọn afọwà tó sàlàyé lọ́lẹ́ kan pé àwọn kan bẹ́ńlẹ̀ bí àwọn mutimuti àwọn kálímọ̀jì nínú gbogbo àwọn eléyìí náà gbogbo ẹ̀ náà lẹ́bàá sàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ salamu الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم lẹ́gbà <laughs> tí a dúpẹ́ fún olówó bàbá nìkẹ́ọ́lá tí ọlọ́run ti ìjókòó yìí nírọ̀rùn a dúpẹ́ fún olùbáwa sọ̀rọ̀ kọ́lọ̀kọ́lọ̀ ẹni ẹ̀sùn lórí. gẹ́gẹ́ bí afá tí wọ́n jẹ́rọ̀ tí wọ́n ti sọ náà ní orí a ní àfa ọmọ àfa ó ti yé àwọn àfa wa ta òun nìyẹn wọn jagbọrọ ó ti yé eri ni wọn mú wọlé yàrá gẹ́sẹ̀sẹ̀ torí ẹ̀ sọ tó yá àwọn náà ni táà náà ti kọjá lórí ẹ̀ ni ó ti yé nísìnyí. èsì máa òkè nínú àwọn ọmọ ìpìlẹ̀ ni ó di ẹnìsì lọ́jà sí pé tí nǹkan téèyàn lè dọwọ́ bò tó lè fi rú wọn lójú nípa ọ̀rọ̀ àwọn tí wọn. àwòlá ìdíkùdé àgbàdo jù ọ̀rọ̀ tí wọ́n fi parí ẹ̀yìn ọ̀la ìtàlá ọlọ́kọ̀ wa sẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ náà ó pàtàkì púpọ̀ ó sì gbà kéèyàn ronú sí ó gbà ronú sí gán pé bí máa rí náà nìyẹn nísìí báyìí nísìí èso kan láfún wọn wọ́n tún náwó tara wọn ni torí pé à nípa pé owó mọ́tò àbówó kìí tẹ́ gbé wá ní owó epo ní kò sí nǹkan kan òṣó tí wọ́n gbà kò sí nǹkan tí wọ́n gbà wọ́n fásitì wọn lẹ̀ wọ́n ní tí wọ́n ṣe ṣùgbọ́n torí pé àwọn àlùmọ̀ yìí ká lànà ara wa a níyì láti máa tóra wa ṣe a gbọ́dọ̀ máa pera wa lákìyèsí a gbọ́dọ̀ máa wúra wa níran. ọlọ́run ní kúntù khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar. ẹ̀yin làlùmọ̀ tó lóore jù tọ́lọ̀ mú jáde fáwọn èèyàn kí lẹ́ fi lóore ẹ máa pera yín sí dáadáa ẹ sì máa kọ̀ wà bàjẹ́ fúnra yín. ní àárọ̀ yẹn nìkan béèrè béèrè ni mọ́sáàsì lọ́dọ̀ wa wọ́n ní àwọn àtẹ̀wọ́ sọ̀rọ̀ ẹni ẹ wá ní pé tàwídì ní kéyìn fi bẹ̀rẹ̀ tàwídì ní kéyìn fi bẹ̀rẹ̀ kìí ṣe túláàsì torí tó fà tí ànábì fi tàwídì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìmánì bẹ̀rẹ̀ ni pé àwọn tó bá àwùjọ tó bá wọn rí pé ẹlẹ́bọ ni wọ́n ni wọ́n ti yé wọ́n ni ẹ̀dá àwùkẹ́ ń bẹ̀ wọ́n àwọn tí wọ́n máa ń ta nǹkan rú àwọn tó já sí pé ìfẹ́ ẹnu ni wọ́n fi ń fẹ̀sìn kásápò yẹn jọ òun ni gọ́yà tiwọn. tòmó ní nísìnyí níta arí súnà ẹbí tó bó ṣe ní arí nínú súnà tó fẹ̀ léyà. ìgbà tó sọ fún Mu'az ìlànà nẹ́bí bó ṣe nǹkan ní ọ̀ arí ó tún sọ nínú ọ̀rọ̀ náà. ó sọ fún mu'adh bin jabal rahimahullah eh, radiyallahu anhu pé innaka ta'ti qawman min ahli al-kitab tẹ́lẹ̀ bọ́ ló pè wọ́n ni àwọn náà bá yálò kìtàbì ni wọ́n. أول ما تقدم إليه شهادة أن لا إله إلا لا إله إلا الله àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ dúpọ ọdọ pé wọn sí لا إله إلا الله tó mo ní kàtẹ wá ní àgbà ipe agbà pé n tó sọ ó ṣe rí náà nìyẹn wípé ká gbà pẹ̀lú kéde bó ti káàtì àwọn gbà fún pé wípé tọ̀ jẹ́dẹ̀lẹ̀ sàlámù lẹ́lẹ́kẹ̀ jẹ́dẹ̀lẹ̀ àti ìgbà fún pé bó ṣe wí náà ni. tọ ẹ wá wo àwùjọ ọ̀kẹ́ nílẹ̀ Yorùbá wo ni ò sí ṣíríkù níbẹ̀ ṣebí náà wọ́n ti mú wá wọ́n ti mú wá mú wá mú wá yìí wọ́n lè ṣe ṣírùkù torí ọlọ́pàá. agbolé agbolé mélòó ló dé nínú ìlú Ìlọrin àbí ilẹ̀ Yorùbá mi náà tó kọ́kọ́ ní nǹkan kan tí wọ́n so kọ́ ìgbálẹ̀ onígbálẹ̀ oṣù kọ yóò so gbálẹ̀ oníkóso ọlágbọn yóò so èyí tí ó wé nkẹkẹ pupa ewé pupa aṣọ pupa dúdú ni yóò wé nkẹkẹ wọ́n ṣàgbé nkẹkẹ kọ́ onítìlánu oṣù tiẹ̀ mo ní sẹ́tà òyìnbí lè yùn sẹ́tà òyìnbí nìyẹn kí ló dé láyé pé bí wọ́n bá ní àwọn nǹkan tí wọ́n lọ jí òkú nínú sàárè àwọn tí à ń bá bẹ̀rẹ̀ àwọn tá ń pè ní sísá òyìnbí nìyẹn. tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ yẹn mí ò ní wọ́n ti sọ yẹn èmi mẹ́ nìkan tó já nígbà tẹ̀ nìyí fi ń dáko wájò wájò wájò yìí náà ni wọ́n wá fún àwọn nǹkan kan jọ láti láti pé kí ìtú rẹ̀ kó lè ṣe kó lè ta dáadáa irú irú ẹ̀ iyọ̀ wà ń bẹ̀ wọ́n ń pe igi kan ní igi ìpẹ̀ta ọ wà ń bẹ̀ ẹ̀ àwọn tẹ́ni yọ̀ọ̀mọ̀ sí ni ó ti wá lásìkò kiriko yọ̀ọ̀mọ̀ wá ní irú lóníkìsù ni ọ rú iyọ̀ ni ọ yọ ìyá ló ní kí sùn ní tatata kó fìdí kan ní ẹ dákun sétà ìdù ọfọ ọmọ nìyẹn ibi parọmọrú ṣé irú lè ṣe nkẹkẹ fún ìtuni ṣé ìyàn lè lè kà bí pẹta ló lè ìtọ́ yẹ kó gbé kọ́ máa gbé lọ́wọ́ bá kọ́nà fún àlùbáríkà sí tó ń gbé irú ni òun ta lé ẹwù kẹ́mẹ̀wù kẹ́yìn bó ṣe fi yẹn kọ́nà ọba àlekíọ́lá kí i kó sàmọ̀nà wa ọlọ́run kì í adákun gbogbo bí ọ̀rọ̀ wà sí kété máa rí náà nìyẹn wọ́n ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òun ni wà sí ẹni tó ta tó bẹ̀ sí kọ́lọ̀ kó tún ẹnì kọ̀ọ̀kan aṣojú tí a bá àwọn àjì ní ilé tẹ̀jídínní àti àwọn ìbámu. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. آه السلام عليكم ورحمة الله وبركاته mo bẹ̀rẹ̀ kíkí mi láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n wà ní jòkó àwọn bàbá wa mọ́gàjì ilé tẹ̀jídí ní bí ìmáàmù ti ṣáájú ní kí wọ́n yẹn àti àwọn bàbá wa ìmáàmù àti gbogbo àwọn àgbàlagbà àgbàlagbà ní ilé tẹ̀jídí ní tí wọ́n gbà wá lálejò láti wá ṣe ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run bàlọ́sùn àlà àbẹ̀lọ́wọ̀n ọba tí ó sì rọrùn fún yín láti gbàlejò wa àbẹ̀lọ́wọ̀n kọ́mọ ọlọ́mọdé oṣù yín láíláí láti máa gbàlejò dáadáa báyìí. àlẹ́yìn eléyìí tá a tún wá yìí a tún máa wá a tún máa wá pẹ̀lú gbọ́lọ́wọ̀n ọba láti wá máa jí sí ọlọ́wọ̀n ọba nílé ìtẹ̀jídínní àti àwọn ilé tí ó lámì tí ó lápẹrẹ nínú ìlú Ìlọrin náà àtàwọn ilé tí ò ní náà pẹ̀lú gbọ́lọ́wọ̀n ọba mo kí olùbánisọ̀rọ̀ wa mo kí wọn kú iṣẹ́ látàárọ̀ ọlọ́run bá kí wa san ní ẹ̀san olóore àtàwọn mọ̀ṣáyìkù àdínì nàfíhà mọ̀ṣáyìkù dínì nàfíhà kí ọlọ́run bá kí ó jẹ́ kárìgbọ́n apẹ́ ṣẹ̀rí ọ̀rọ̀ nàwápẹ́gọ̀l islam tí wọ́n bá wa sọ yìí ọ̀rọ̀ kan tí ó jẹ́ kí ó tóbi púpọ̀ nínú ìṣẹ̀mí ayé mùsùlùmí ni gbogbo ẹni tí ó bá pàtàkì nǹkan pátá ni ẹ máa ń mójútó ni tó bá lè ba nǹkan yẹn jẹ́ téèyàn bá ti mọ̀ pé òun ti wà nínú orí kan àbò orí kan ti wà lọ́wọ́ òun arí tí ó máa sá náà níbo olórí yẹn ò sí ní bàjẹ́ ẹ rí i pé gbogbo àwọn tó mọ pàtàkì ọlá tó mọ pàtàkì owó ẹ rí i pé gbogbo arí tí wọ́n máa sá ní tí ó sì kún wọn lẹ́mìí ni pé tó ọlọ́run adúpẹ́ pé ó ti sòrè fún wa bó olórí yóò sí ní bàjẹ́ òun náà máa sáré ẹ̀ káàkiri nínú àwọn aré táwọn èèyàn tó wá máa ń sáré aré títún máa ń ba ìsìláàmù jẹ ni wọ́n máa fi ń dáàbò bo oore tí ń bẹ lọ́wọ́ wọn. so gbogbo ẹnikẹ́ni tó bá máa pàtàkì ìmà gbogbo eré tí ó mọ̀ sánà ni bóun ni màá yóò ṣe ní bàjẹ́ bóun ni màá yóò ṣe ní jọba àbí sọ̀rọ̀ tí sábà táwa bá ti ń gbọ́nà wá kébìlì ìsìláàmù láwùjọ wa yìí àwọn nǹkan tó lè ba ìsìláàmù jẹ́ etí tá a máa fi ń gbọ́ tí kò dáa ni nítorí pé ìsìláàmù yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ò pàtàkì lọ́dọ̀ wa ní òjẹ́ ká máa ní òjẹ́ ká máa wá mà nípa tí ló lè ba ìsìláàmù yẹn jẹ́ tó ráàrí sóore nǹkan míì láàrí sóore sòkè yẹn máa nàwa kébòlì ìsìláàmù àwọn nǹkan tó ba ìsìláàmù yẹn jẹ́ àwàláyé nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo wa ni torí ìsìláàmù lórí tó ga jù lórí tọ́nà ọba Allah subhanahu wa ta'ala máa ń ṣe fún ẹ̀dá àti pé nínú àwọn gbọ̀rọ̀ ọ̀tún ètò jẹ́ alákọ̀ọ́kọ́ náà àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn nú ẹ̀sìn tẹ́sìn mójútó òun náà ní ṣíkì dì í báwo la yẹ fẹ́ mójútó ẹ̀sìn àtẹ́sìn wa ò fi ní bàjẹ́ bẹ́sìn wa ò fi ní bàjẹ́. nítorí àsìkò wa ni pé tẹ́ bá wo etí àwọn olùmọ̀ tí wọ́n ti kọ́lẹ̀ lákọ́ọ́lẹ̀ ní ìbámu sí tí wọ́n rí nínú alukur'an karim àti nínú sunna anabi sallallahu alayhi wa sallam àti nínú àgbọ́yé àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìtún wọn rí kójọ òun wọn fi kọ tírà pé pẹ̀lú àwọn àyà báyìí pẹ̀lú àwọn hadith báyìí a rí ẹ̀rí pé àwọn nǹkan báyìí máa ń ba ìsìláàmù jẹ́ gbogbo tó wá kójọ pátá bó ṣe pọ̀ tó yìí kódà kò sẹ́ni tí ó kọ fí téèyàn ó kọ fí tíwù dáadáa ìmọ̀ fí bẹ́ẹ̀ ni kọ́ nǹkan nínú fí ojú pààyàn ti ń sọ fún wa nípa tó ba ìsìláàmù jẹ́ ní tó fi pàtàkì ní tó fi pàtàkì rí kò sí bí ẹ ò ṣe ní ní bùkátà sí ìjẹ́ ìsìláàmù yẹn bàjẹ́ àbọ̀tẹ́kù tẹ́ bá fẹ́ pínpín ọ̀rọ̀ fífún ti lápínpín nínú àmọ̀ wá ní ìṣírí nínú àmọ̀ wá ní àlìr nínú àwọn tó lè sọ́dé wọ ká má jogún ẹni nínú ẹ̀nà wá kí bóyá ìsìláàmù wà bẹ́ẹ̀. a wò ó pé sẹ́ni yìí ti sẹ́kù mùsùlùmí àbí òsẹ́kù mùsùlùmí máa sotiye so tó lè sọ ogún ẹ̀dẹ̀tọ́ ka jẹ́ àbí tó lè sọ wọn náà ẹ̀dẹ̀tọ́ kó jogún ẹ̀ nìyẹn. la yarithu al-muslimu al-kafira wala al-kafiru al-muslima anabi sallallahu alaihi wasallam ní mùsùlùmí ò gbọ́dọ̀ jogún kèfèrí bẹ́ẹ̀ ni kèfèrí ò gbọ́dọ̀ jogún mùsùlùmí. sòtó túmọ̀ sí pé agbọ́dọ̀ mọ́ta ni mùsùlùmí agbọ́dọ̀ mọ́ta ni kèfèrí táwọn yẹn ká bá ń sọ àwọn ọ̀rọ̀ kan láwùjọ wa ọ̀rọ̀ àmọ̀kan ni bàbá sì kéwu débẹ̀ ẹja bẹ́lọ̀ ń ká kéwu débẹ̀ ni ẹ kí lẹ́fẹ́ fi tẹ̀kírò àwọn yẹn ṣe kí láǹfààní tẹ̀fẹ́ gbà bẹ́ẹ̀ àǹfààní tó wà ń bẹ̀ pọ̀. bíkọ́ sí ẹ̀sìn ogún pín tẹ́ ẹ̀ bá mọ mùsùlùmí tẹ́ ẹ̀ mọ kèfèrí ẹ̀ pín gún fẹ́ni tí ò yẹ kẹ́ pín gún fún. tẹ́ ẹ̀ bá mọ mùsùlùmí tẹ́ ẹ̀ mọ kèfèrí ẹ̀ fẹ́ni tí ò yẹ kẹ́ fún níyàwó ẹ̀ fún níyàwó. wàlá tunkihul mushrikina hatta yu'minu wàlà àbẹ̀dù mọ́mìnú xọ́yìrù mi mùsùlùkì àti mi mùsùlùkì wàlà àjẹbẹ̀kù àyẹ̀bẹ̀ kọ́lọ́ náà bá wù. so gbogbo irú àwọn nǹkan yìí làwọn nǹkan tó pàtàkì tó fi jẹ́ pé àwọn ẹ̀nà wá sí sọ̀rọ̀ ìsìláàmù yìí àtọ̀rọ̀ tàwíìdì yìí ọ̀rọ̀ tó pàtàkì púpọ̀ ni kì í sọ̀rọ̀ tí ẹ̀ má fi ń ṣeré àmà tala kírun lẹ́yìn ẹ̀ tala ní kírun lẹ́yìn ẹ̀ kéde gbogbo ẹni tó bá ti tò síwájú náà lèyàn máa ń kírun lẹ́yìn ẹ̀ lọ́rọ̀ náà wá sí yóò fi láti yẹn àyíwá mẹyì àwọn nǹkan bẹ́ẹ̀ àyìmẹyì àwọn nǹkan bẹ́ẹ̀ orí ẹ̀ lágbé àlùwàláwà ìbáwọ̀ lé lórí orígun ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ìjẹ́ mùsùlùmí àtàyè kò jẹ́ mùsùlùmí má ká máa ń tọ́ ba ìsìláàmù jẹ́ ká máa ń tọ́ ba tó tó ìsìláàmù ṣe àwọn ọ̀rọ̀ tó pàtàkì ni kò ń sọ̀rọ̀ téèyàn ká máa fi mú táàkà máa mú ní pẹ̀lú ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ láwùjọ ṣùgbọ́n wọ́n ti ṣàlàyé fún wa pé sábàdé pé ọ̀rọ̀ pé èèyàn kan mu tí nìsín ọ̀rọ̀ pé èèyàn kan mu gbó nìsín ni gbogbo wa ni ara ó dùn máa sọ pé ah, nǹkan tó tóbi ló tòun náà rọ pé èèyàn kan ṣe àwọn èèyàn tó ba ìsìláàmù jẹ́ nísìnyí àti ẹnìrí sí kẹ̀kẹ́ ó lè yàn bẹ rí síbi gba pé iṣẹ́ yìí ń ṣe mélòó mélòó nínú àwọn àfáà ní gun mọ́tò ńlá tẹ ẹ sì ní rí sẹkẹ pàtó tó ṣe kọlọ kó sànù wa àwọn nǹkan mẹ́ta náà wà lọ ba ìsìláàmù jẹ́ alákọ̀ọ́kọ́ ṣe ẹlẹ́ẹ̀kejì kófò ẹlẹ́ẹ̀kẹta nìfà tẹ bá lọ gbogbo àwọn nàwa kébù ìsìláàmù pátápátá àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ilé mọba àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ilé àwọn àpèjúwe tó mọ mú wa lórí bá ń sìn òun náà ni ashik òun náà ni ká da nǹkan mí papọ̀ mọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala káfí nǹkankan sí akẹgbẹ́ pẹ̀lú ọlọ́wọ́ bá ṣírìkù wá rí ọ̀nà mẹ́ta ní máa ń ṣírìkù fi rububiyya wà ṣírìkù fi uluhiyya wà ṣírìkù fi asma'i wa sifat mẹ́tẹ̀ẹ̀ta yìí àwùjọ yóò là kúrò bẹ́ẹ̀ àwọn yẹn ń ṣẹbọ níbi ìjọ ọlọ́run ọba ọlọ́run àwọn sí ọlọ́run ọba àwọn yẹn ń ṣẹbọ mẹ́ wọ́n fi nǹkan míì kún ọlọ́run ọba wọ́n fi nǹkan míì sàkẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba níbi àwọn tẹ́tọ́ ọlọ́run nìkan ní ṣe tàbá bẹ̀rẹ̀ tí máa gbé àwọn àfààlù lọ́yìn subhanahu wa ta'ala yẹ̀wò oṣù bí táwọn kẹlòmí ìfẹ̀kẹgbẹ́ pẹ̀lú ọlọ́run bá lọ́sùn hàn àtàlà mẹ́ àlàkùn bí ẹbọ láwùjọ bẹ́ẹ̀ náà ni kúfúrú kúfúrú rẹ̀ òun náà ni kíyàn ṣe kèfèrí òun náà láwọn ọ̀nà tó pín sí bí ọ̀nà bíi mẹ́rin sí márùn ẹ̀rọ àwọn mímú pẹ́ sí mẹ́rin àwọn mímú pẹ́ sí márùn àyè ní sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nífàásì náà òun náà ni ìzìhárù islam wa ìfọ́rù kúfù kéèyàn ṣe àpèjú kéèyàn ṣe àfihàn islam kó fi kúfúrú pamọ́ sínú eléyìí dáyìí rẹ̀ ó burú gan من استأذى مظاهرة المشركين ومعاونتهم على المسلمين نفاقني مظاهرة المشركين كما كما ولي بلو ومعاونتهم على المسلمين أنا ولو لوري مسلمين أكون information kí wọ́n fi wín àwọn mùsùlùmí àbí tó fi ra àwọn mùsùlùmí gbámú. ní fáàfin ni mélòó mélòó àwọn ẹ ṣe ń gbà mí yìí máa ẹ sì máa bẹ̀rù pé báyìí jòkó yìí tá láǹ plan yìí ẹ eh, ṣé mùnàbí tí ò sí láàrin wa báyìí torí mùnàbí tí ló burú jù ẹ̀yọ́ ti tẹ̀mí dé yóò ẹ mọ ẹ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀ mọ plan lé lórí gbogbo tẹ̀ plan yẹn yóò ti lọ gbé bẹ́ni tẹ̀ plan lé lórí ẹ̀yọ́ sì ní mọ̀ pé aláburú ni àwọn yẹn lọ́ yára pààyàn ju àwọn náà ń pè lọ́pẹ̀ ọlọ́run kó sànù wa hàzà wallahu alam. jazakumullahu khairan. ẹlẹ́gùn mi ní àfikún kan tó ti yé lára àpèjúwe mo fẹ́ mú àwọn àwọn tí wọ́n ti nínú tí hajj wà tí wọ́n ìjọ kan sí ẹ̀yẹ. mẹ́ta àwọn ni wọ́n wà lórí ọ̀kadà. ẹni ẹ sọ pé à ah, ṣéèkì ní yóò lè mọ̀fù báyìí àní yóò mọ̀fù béèyàn méjì sì ní ẹ̀dì wa pọ̀ kí ló dé à àá mélòó náà nínú àrárá irúgbọ̀n yìí náà ń kọ́ ẹ̀rọ pé ò irúgbọ̀n yìí náà kò ní jẹ́ kí ni kò ní jẹ́ kọ́ kàdé ò lè fi ẹ̀sìn ti òun nìyẹn sáàsì nkiri o èmi ni kò sí o ká náà lára ọ̀rọ̀ jìlbáàbù kóbìnrin olè jìlbáàbù ìtí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lílé yìí o kéèyàn ó bínú òfin ọlọ́wọ́ bá títí pé ọmọ yìí níjẹ́ olè jìlbáàbù káwa ló fi ní ọkọ túláàsì ọ̀kan nìyẹn èyí ò nìkan tó wá kọ ọ̀rọ̀ ṣírùkù tá à ń sọ yìí náà nítorí wá ń ṣẹlẹ̀ pé ọmọ yìí a fún ní nǹkan jẹ kára rí ó lè balẹ̀ kó lè gbọ́ tá a bá ń sọ kó lè má sì tọ́lọ́wọ́ bá ọmọ yìí wá ní tó yẹ pé ẹnu rẹ̀ gbọ́ báyìí ni ọmọbìnrin pé rárá wọn ò ní jẹ fún nǹkan kí nǹkan jẹ ìdílé lọ àwọn tí wọn wá jẹ àwọn tá à ń pè láfa yìí bóyá rẹ ni tí wọn sọ tí àwọn tí wọn mọ sọ ní rédíò irú wọn náà lọ wá jẹ fa kí wàá lẹ pé iṣẹ́ àdìjẹ náà wò lẹ ń ṣe gan iṣẹ́ àdìjẹ náà dàtẹ ń ṣe ibo lẹ ń pè yẹn sí kábẹ́rù ọlọ́wọ́n ba ṣé ọ̀rọ̀ ìjáàbọ̀ ọ̀rọ̀ jẹ̀gbá bómi yẹ kó rújú ni dọ́wọ́ kátùmọ̀ wá gbó kátùmọ̀ wá gbógun tì í. ìyìnbọn bá tẹ̀ rújú nílùú mi ṣéjú àfáà ibẹ̀ ló dé ayẹ kó rújú wọ́n yẹ ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wọ́n láì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá. Jazakumullahu khairan ṣẹ́jú méjì. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa alihi wa sahbihi ajma'in fún ọlọ́run àtọ̀rọ̀ kó fi kẹ́nà kárí àwọn ará ilé ànábì àtàwọn sàhábà àti gbogbo ẹni tí bá ń rìn lànà ànábì sallallahu alaihi wasallam abára wa dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí yóò fi wá sí ọ̀gbọ́n oríire yìí ní àdúgbò wa níbí ní ilé tẹ̀jídé ní ilé ìyá ìyá tèmi so alhamdulillah ah, bẹ́ẹ̀ ni tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ tí àwọn mọ̀ṣáyé kò ti ń sọ látàárọ̀ mo ti wò pé èmi sọ kálímọ̀ kan tẹ́lẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tí a ní ìdìbò rẹ̀ ti bá wa sọ ń lé wá ń bí so gbogbo ẹ̀ pátápátá kò sì séyìí tí ó jẹ́ àjòjì sí wa nítorí pé ilé àfáà ni ilé wa ń bí tẹ̀ bá ń gbọ́ tẹ̀jídí ní kéwu ló sún wa débẹ̀ sáfin jẹ́ tẹ̀jídí ní torí pé àmọ́ lọ́hùn púpọ̀ àwa fẹ́ rọ́ láì sí pẹ̀lú ojú pẹ̀lú gbàgbọ́ nípa ọ̀rọ̀ gbàtẹ́ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ fún wa lẹ́ẹ̀kan ibi tí mo ti fẹ́ wọlé nìyẹn ẹ ahalosunna ẹ̀rí kálímà ahalosunna yìí misconception bẹ́ẹ̀ àti kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọdúnmọ́ ti ń jẹ́ bẹ̀ tí ọmọ bá lóun fẹ́ lo hijab lónìí wọ́n ní ó ti fẹ́ jọyìn àwọn ẹgbẹ́ kan ni sobẹ bá ṣe àwọn èèyàn lójú kòkòrò pé ká fi hàn gbọ̀n lẹ̀ lónìí wọ́n ní ah lágbájá ń jò náà ìwọ náà jọyìn àwọn ẹgbẹ́ kan àbí tọ́ bá rí yẹn tí ṣòkòtò yẹn ń lo òkè wọ́n lẹ́gbẹ́ kan lè yẹn jọyìn àti gbogbo gbogbo ń ta àkàkalẹ̀ yìí kò sínú Islam wọ́n sì kọ́ wa ní tíra ńlẹ̀ kéwu kọ́dà tí èsè tíra alẹ́ Saudi tíra tá ń lò ní ìlú ìyàyín náà ni nínú tawhid wọn mọ nígbà tó ń júwe ànábì fún wa sallallahu alaihi wasallam wọn júwe rẹ̀ fún wa pa ànábì inú wọn gbà kò sáà fa kọ́dà àfa tí ò lẹ́rẹ̀ mọ́sùn náà tó lè gba ilé yìí níyàn táwọn náà bá ń júwe ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń júwe rẹ̀ pé wá kàfí ìfò lẹ́yà pé ǹgbà ànábì pọ̀ wọ́n sì kà lérèfè sáànábì wa tó kọ́ sí ni tó fi wá di pé awárí àwọn tẹ ẹran lé kéwú tí wọ́n fẹ́ lu táwọn kanu tíra tó wá dìjà àkọ́kọ́ nù nílùú wa nítorí wọn fi ń dá àwọn àfáàmọ̀ láyé àtijọ́ tagbólẹ́nu àwọn bàbá wa òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa eléyà eléyà náà máa ń jẹ́ kódà ó dín kíkọ́ ti fáwọn ẹ̀yà mi láti máa rìn jáde lọ́sàn-án gẹ́gẹ́ báyìí alẹ́ lẹ́rẹ̀ lómi tí ó máa rìn jáde tọ̀ àwọn ọmọ tí ọlọ́run wá ní kí wọ́n jáde lónìí náà fẹ́ máa kọ́ sí àwọn ẹ̀yà wọ́n tó ń jà wọ́n lógun fèèyàn lòun fẹ́ máa hẹ́ra ó tún wọnú wàhálà láwùjọ wa yìí so wọ́n wá gbé wọn lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ láàfáà àwọn àfáà yóò mẹ́ta wọn lóhùn àwọn ẹgbẹ́ kan ló fẹ́ jọyìn sokosi ti ń jẹ́ bẹ́ẹ̀ nẹ́ẹ̀sì wọ́n sì ń kànú tíra àkọlọ́ bá kó ń sàkún gbogbo wa sí sọ dákun sọ jòkó ta jòkó lónìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ̀yin tẹ́ jẹ́ bọ̀dá wa ẹ̀yin ya wa tẹ́ láǹfààní àti jáde tẹ́ ń bẹnu lé tẹ́ ń gbọ́ wa àwọn mashayikh àdínà nàṣíhà àbí kí ni mo àṣàṣàtú àdínà nàṣíhà lè da'wa àwa kì í ṣẹni tí máa ń gbìyànjú náà náà ẹ tí kì bá sẹni tọ́lọ̀ ń bá sọ pé iná ní ń lọ tẹnu ti wò káká wá dákọ̀ pé lágbájá iná ló ń lọ àwọn ìṣẹ́ni tí máa ń fi ìyàn wọ náà kọ́rẹ́ lè mí lè tún máa sọ pé àwọn tí máa ń sọ pé àwọn èèyàn ń lọ náà ní sọ̀rọ̀ àwọn tó ní àwọn bàbá bàbá àwọn bàbá bàbá ń lọ náà kọ́ àwọn èsì bẹ́ẹ̀ sóun táwa ń pèpè rẹ̀ náà ni pé bóò ni gbogbo wa yìí bá ti pọ̀ tó yìí bá ti jẹ́ ní ìkẹ́ níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí kọ́lọ́run ó kẹ́ gbogbo wa pátápátá kó sì wá lọ́mọ àlìjẹ́ náà ó rọ̀ ọlọ́run sobo ni sinmi wọn ṣe máa wá dùn sí pé bàbá kan lọ ná ẹnìkan lọ ná so inú ti wò dùn sí òun ló ṣe sábà di irú tọ́pìkì tí a dìskọ́sì so abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́sà yóò ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní ní ayé àti ní ọjọ́ ìgbéni al-qiyama jazakumullahu khairan. má ti sọ̀rọ̀ pàláyìn fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àbúrò mi àti sọ mm, àmọ́ ńgbà tó ń ti sọ̀rọ̀ ó yẹ kí mi náà sọ wọn bá díẹ̀ àwọn sèkè wa ìjìnlẹ̀ wa kọ́lọ́mọ́sá bá jẹ́ kí àwọn pẹ́ kọ́kọ́ kí àwọn stars wa tí wọ́n ṣe wá àti fún wa torí nígbà tí wọ́n sọ tasọ pé wọ́n á bọ̀ wá sí election wá àti wá àti wá àti náà ni àbí wá àti náà kọ́ ni wá àti náà ni stars wa lọ́nà bá ti darí pẹ́ o àmọ́ ah, ìṣe ìròyìn yín náà láàbà lọ́dà kún mọ́sá má bàa ọlá nàìjíríà ti dáadáa náà látara bẹ́ẹ̀ mo ti kí wa mọ̀ṣá kọlọ́dà kún sábà wa jẹ́ kí a rèé pẹ́ àwọn ìmáàmù àti alẹ́gbẹ̀ẹ́ wa àti gbogbo àwọn àṣàtì fún wa. gbogbo wọn náà lọ yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ará wa ń kọ́ wọn ẹlòmíì ti máa gbọ́ wọn ló gbogbo òun wọn nínú ah, ìrẹ́ ìrántí pé ìdàgbàsàgbé nínú fóònù torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kí nìyà àti pamọ́ fáwọn atọ́jára lè wà wàláì rọ àwọ̀ àwọn ìtẹ́ni tí ń ṣe nǹkan tí ń ṣe láti pamọ́ òfin pamọ́ ṣe ti tẹ ló gbà ṣíṣe kì í ṣe pé adẹ́yìn yẹn ṣe ṣe torí pé kí ni inú ìpìlẹ̀ eléyìí ni kí ni yìí láti kí n gbọ́ rí tẹ́lẹ̀ níjọ́ kan la wà ń àtàwọn sọ́jìrì àwọn àtàwọn nù lé. ìjọ kan la wà nù léyìí ẹnìkan wá ń sọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ náà kọ̀ mọ́ bó ti tó tó bó dàdí sìn sìn síwájú ẹ̀ bó jẹ́ pé òótọ́ ni kọ̀ mọ́ ẹ̀pọ̀lọ̀ ńlá ọ̀rọ̀ dáadáa ńlá ni ṣùgbọ́n òun wò pé ọ̀rọ̀ tó yẹ ká jà sí tó yẹ ká gbógun tì ní kí lọ́rọ̀ náà ó lẹ́nìkan àwọn kan tí wọ́n dádúgbò pẹ̀lú nǹkan tí ọ̀dà kan pẹ̀lú bídíà ó ní pẹ̀lú bídíà tán bídíà ti gbìn ó ní bàbá ó ní àwọn bàbá ńlá wa lọ́kọ̀ ta kò wọn. ọ̀bùnmẹ́sà olókòlẹ̀ yẹn sàjà ó kọ́ sínú síra ìpè ń yọ kẹ́nìkan gbégbé kúgbe tí sì ń jà rẹ̀ lọ́dún sí i. àtàlà àlà ìgbékùwé tí ń gba ìdèdè sí i láwùjọ wáyà yìí kódà ládàásà ní òkè mọ̀lẹ́wáyà yìí ìgbékùgbé tó gbalẹ̀ títí di sìn tó fi di pé wọ́n sọ àwọn tó fẹ́ sọ fọ́ńlọ́hún ànábì wọ́n sọ ọ́dọ̀ ta wà ní àwọn yìí. ìjọ tí wọ́n ń gbé wọlé bọ́lọ̀ ní pé àbáwọn lójú ló ni àbọ́lọ̀ ń ní kí àánú rẹ̀ àti ìfẹ́ rẹ̀ ọ̀fẹ́ sí bàbá náà wọ́n náà ní kọ́kọ́ gbógun ti nǹkan yẹn pé ah ètí ń gbébọ̀ yóò sún ẹ̀sìn tí àwọn bàbá yẹn bá wá ṣe bẹ́ẹ̀ lánàá ẹ tí wọ́n sì ń sọ jáde yìí àti sí àti kírun yìí bá aládùn wọn pé ọlọ́run ló ń ṣe ọlọ́run ọlọ́run bu ìkú a ṣe sáánì ńlẹ̀ gbé súnà àtàbà mahamaga wàláì mi kì í búra nu èmi bá tí wọ́n bí wa nínú tọ̀ tọ́ba rí bẹ́ẹ̀ àti àmọ́ tó ní kádùn òun ti mọ́ ọlọ́run ń gbọ́ lákọ́ ló ń ṣe ọlọ́run ló gbèrú àyè ló gbèrú àwọn ẹ̀yìn àdínà sí àyè dìde ọlọ́run bu ìkúlẹ̀ ànábì ló mú gbogbo olùgbà àtúnṣepọ̀ tí ọ̀bá lẹ̀ yìí ọlọ́run wa rẹ bíkì àṣetánì ńlẹ̀ náà ní gbogbo ń tẹ́gbọ́ tí wọ́n ń wí tí wọ́n ń gbógun tì wọ́n àdínì tí ń gbéga náà ní òrẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ló sọ pé ilé yìí ìpìlẹ̀ ní inú lébọ̀lọ̀ ní awọ yìí látọ̀rọ̀ àwọn bàbá wa àti gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ wà láì tilẹ̀ ntí àwọn bá dìde àbírú àwọn àbúrò tó ń bọ̀ lẹ́yìn wa àbírú afáàtì sọ̀rọ̀ náà àdúrà àwọn bàbá òun lọ́gbà lé wa lérí kọ́lọ̀ dàkú mẹ́jọ ọjà wa nìkan mọ́ kọ́lọ̀ jẹ́ kí n gbọ́ àyókù náà kí wọ́n lè gbọ́ ń tá a gbọ́ yé kọ́lọ̀ fún bàbá kúrú tì wọ́n a bàbá tí wọ́n gbà wà lọ́kọ̀ọ́ tẹ̀tẹ̀ àti kẹ̀yìn àdínà sí à ẹ palẹ̀ mọ́ àyè tó ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run. a sì lọ bá bàbá wa torí bàbá wa àwọn bàbá wa ń sáwọn ará òkú tó ni wọ́n wọ́n sì gbà fún wa tọkọtọ pé ah, ẹ̀yin ọlọ́run ti ní ẹ rí nǹkẹ́ ẹ bá wíwù ní alihamudulilayi ọlọ́run ti ti wọ́n nù lábàánà tẹ̀mí ti gbẹ́júmọ̀ wọn o wàláì ọlọ́run tó ti wọ́n bẹ́ẹ̀ kò ní gbà wọ́n lọ́wọ́ lẹ́nu ọ̀la náà àwọn tí tìmọ̀ débẹ̀ tọmọ débẹ̀ ọlọ́run dàkú jẹ́ àwọn ogun ìtọ́lá yìí ọlọ́run jẹ́ pẹ̀sọ́ lọ́nba láàkúrọ̀ wọlé akọ́wọ́ tẹ̀yìn lábẹ́rẹ́ àwọn sọ́lámà dé kọ́kọ́ lákùn nítorí àsìkò tí sọdílélá tí a máa ń gbà ní ẹ̀dàkùn ìjọba wa náà dẹ́sí ṣáàtú ń bá wa gbà ẹ̀dàkùn ìjọba wa máa gbà. àwọn kwẹ́sàn kan mi báyìí dáadáa kwẹsàn aláwọkọ ni pé náà àwọn ṣọọṣ fún nígbà tí ẹ e ń ṣàlàyé lọ lẹ́ẹ̀kan yẹn ẹ sọ nípa fájú ẹ nìkan máa jó nǹkan tá a ṣe ń gbó ẹni kwẹsàn wọn bèrè pé bóyá alápèjúwe àgbójẹbí tíyẹn máa ń pè yẹn wọn ò pe ẹ̀kájẹ́ ń ṣe ní ẹlẹ́bu kì í ṣe ní ẹlẹ́bu gbogbo ni àgúnmu ẹlẹ́bu ni jíjó wọn àgbójẹbí náà ni wọ́n ní kí n ti ní ẹlẹ́bùn kí n jó kí n ti lo ẹ̀kọ́ ẹ dákun sí òun náà kó sí ara tẹ́ wílẹ̀ kan ni àbí kò kó síbẹ̀ ní èyí tó tún kún eléyìí òun náà fẹ́ ó yàtọ̀ sí tẹ́bà discourse wípé olóbìnrin mùsùlùmí tó jẹ́ sísá tó tẹ̀lé ìlànà nípa Muhammad sallallahu alaihi wasallam ó sàtún òun fẹ́ fẹ́ brọ́dà tó jẹ́ ní sunna tó jẹ́ sálàfì gidi tó yanjú serious sálàfì wípé ǹjẹ́ ǹjẹ́ irú ẹni yìí ń wàá gbà fún nílé wọn ò gbà fún nílé ẹ dákun tó lè fi irú brọ́dà yẹn kalẹ̀ àbí kó náà wá nǹkan mìíràn jazakumullahu khairan. alhamdulilayi wa salatu wa salam wa rasulillah. ìbéèrè aláwọ̀ tí wọ́n béèrè òun náà ni nípa ẹni tí wọ́n fẹ́ lo nǹkan tí ó lẹ́tọ̀ọ́ tó jẹ́ àwọn nǹkan òsàrà ìpè tó lè jó irú nǹkan báyẹn. so nǹkan tí ó jẹ́ ìsìnkú ìbéèrè yìí

ṣẹ̀wòrò àwọn oníṣẹ́ májẹ̀mú tán ti fi oníṣì ó ti gbé jáde kó nínú pé ìwòsàn lásán ẹ̀sì báyìí àbáwọn nǹkan míì tí wọ́n ní eléyìí aago bẹ́ẹ̀ aago kan òru gérégé ó ní gbọ́dọ̀ sọ àbílẹ̀ tí wọ́n ní jẹ̀díjẹ̀dí ń dààmú rẹ̀ bá ti wá tán kó wá agúnmọ̀ ó wá dá àdìbì gbẹ́ kí ni connection ti ń bẹ láàrin ìgbẹ́ àti ẹni tí ó yà so àmọ́ ìdí wọ́n sọ yìí pé bóyá àgbo jẹ̀dínà kíní kan jẹ̀dínà ni àmọ́ ó jò ni ìsítẹ́mi ó ní lórí ẹ̀ òun náà ni pé tó bá jẹ́ pé irú nǹkan báyẹn tí ò sí nǹkan kan ìwọ́ ń bẹ̀ tí ò sí nǹkan tó lè pani lára ń bẹ̀ tòótá àtiwádìí náà mẹ́díkálì tó jẹ́ pé àwọn nǹkan jíjó látàgbẹ́ ti jó òun tí èdè pé ó máa dá wàhálà kálẹ̀ fún yẹn nu ètò ìgbà tó wáyé pé èèyàn ti ṣe ìwòsàn báwọn ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so àwọn tó wáyé pé nǹkan tí ó kó nira báyẹn ni tí mo wá lọ lè jẹ ìfun rẹ àbí ẹ̀dọ̀ rẹ àbí ó tún ká àbí ó dá wàhálà mi lẹ eléyìí náà kéèyàn jìnnà sí i ṣé nítorí pé ọlọ́ọ̀bà àlekè láti fún wa pé látòlù kó fi àìdí ikún ìlà tàhálùkà wọ́n fọwọ́ ara rẹ̀ fáńtí ó kó ìparun bá ọ wọ́n fà fúnra rẹ̀ ìbéèrè lẹ́ẹ̀kejì òun náà ni sísà tí ó ní àgbóyé ẹ̀sìn tó dẹ̀ rò pé irú ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ó rò pé ẹni tó ríbi tòun tó ń fi gbádùn ayé òun náà ni kò fẹ́ brọ́dà tó náà lágbóyé ẹ̀sìn táwọn òbí rẹ̀ wá ń gbógun tì í sọ èmi ò mọ báwọn òbí wọn ṣe máa ń bó lójú náà wọn fi ń wo nǹkan ná ẹsẹ báyìí gbàtẹ ẹríyàn tó wọ jìdìbáàbù tẹ pé ọ̀rọ̀ tẹ̀ ń fa ilé jìdìbáàbù náà ni níbi wọ yín wọlé ẹ wá fẹ́ kó mọ́kọ wá ṣe wá rẹ̀ ìfẹ́sì kó mú ẹni tó ságì wá ni kó wá mọ mẹ́rin kan wà lẹ́sìn kó wá fa tòkòtò ní bẹ̀rẹ̀ rẹ̀ dí ẹ̀yin kí wọ́n yẹ kẹ́ ẹ sọ fún wọn pé ẹ̀jọ́ra yín àwọn àwọn ẹnìkan wáyé tí ó wá ha gbogbo orun gbà ẹ̀yìn àwọn àwọn ẹnìkan wáyé tí ó wá tó tẹ̀síbà mọ́wọ́ òun náà wá ń bọ̀ wá káwọn ọmọ kéwú lẹ́yìn wọn dání ẹ wá sọ fún pé a èwo ni à ń tíọ́ but ó múlò ẹ̀ wá ẹni tí wọ́n jọjú ara wọn kò yẹ kí ni ìwò fa wàhálà kò yẹ kí ìwò fa wàhálà so ẹni táwọn òbí rẹ bá ń ṣe báyẹn kó máa ń torí ẹ because tó bá torí ẹ tó bá lọ fẹ́ni ó lẹ̀ nísìnyí irú ẹni náà ló tún mú lọ bí ó ti máa àbíkó wá láti solution sí kí ni wàá solution òun náà ni pé kéèyàn wá àwọn tí wọ́n bá yàn pẹ̀tù sí àwọn irú òbí báwọn nínú kéèyàn máa ń ṣe tiẹ̀ bí àwọn jàbátíyà ẹ̀ kó máa rò pé bóyá tọ̀ á gba wá wàlíù kan nígbà tí wàlíù rẹ̀ ti tako súnà so kó wá àwọn tó bá jẹ́ bí àwọn táwọn àbá yóò àwọn ìyá yóò gbọ́rọ̀ sí ẹ̀nà àbáwọn àbá yìí kán bá wọn bẹ̀bẹ̀ kán bá wọn ṣe gbẹ kán ṣe gbọ àwọn kan tó bá wà nínú agbára wọn láti pé kán ṣe ní ìtùnbí ìnùbí àmọ́ pọ́blẹ́mù tá a ní láwùjọ wa ètò wa ní sí àmúgbọ́rọ̀ kan nípa ọ̀rọ̀ ṣẹ́kọ̀ wa ibn Uthaymeen rahimahullah ipe ìjọ táwọn obìnrin bá tó mọ ẹ̀tọ́ wọn lẹ́tọ̀ọ́ láwùjọ ìjọ náà ni wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà yìí ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá àti pé ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní àwùjọ wa yìí pé àwọn òbí kò bí tí wọ́n bá fẹ́ máa kọjú ọmọ wọn láti fẹ́ ẹnìkan tí ó sì sí nǹkan kan láburú kankan tí wọ́n rí ń bẹ̀ kìí ṣe pé bẹ́ẹ̀ nìyí jẹ́ ìyàbú kan ewé akíní kan ọwọ́ kókà jẹ́ ẹlẹ́sìn òun náà lẹ́nu fẹ́ irú eléyìí ń kọ́lọ́ lè fẹjọ́ rẹ̀ sùn kọ́lọ́ fẹjọ́ rẹ̀ sùjọba yìí wọ́n ṣe pé wọ́n pé ààrẹ lọ kóòtù àtúnṣe náà ló wá kó lọ fẹjọ́ rẹ̀ sùjọba táwọn fẹjọ́ sùjọba ìdíjọba ó ṣe náà ni pé ìyá bàbá ẹ wá kí ni tọ́mọ yín ṣe tọ́mọ yìí ti gbọ́ wọ́n bẹ̀ wọ́n náà ni wọ́n rọ̀ wọ́n wọ́n tó bá tó wá ní ìjọba òtún pọ̀ tìjọba náà wọ́n wá gbé ìjẹ́ wà níyìí yẹn ó fi kó lérí rẹ̀ adájọ́ ó sì sọ pé tọ̀ mo fi ń fọra yín e ma dà àwọn fámìlì dà ẹ máa lọ ẹ sì lọ ní àlàáfíà so àmọ́ àwọn òbí náà yẹ ká máa respect ara wa kò yẹ ká máa jẹ́ ká máa bá a débẹ̀ tí ó fi wá di pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ àwọn obìnrin náà ká sì máa rí níbi kó obìnrin látara bẹ́ẹ̀ yóò wá wà nílé kò ìṣẹ̀lẹ̀lẹ̀ lágbára dáadáa ṣe pé àwọn òbí wọn ó bí àwọn sàkáàkì kan tó ní agbára pé pé wọ́kùnrin bá rí lìsì báyìí dé yóò bẹ́ dànù ni pé é obìnrin yóò wá máa lo forty years forty five fifty ẹ̀rọ mi àwọn menopause kò sì ní lọ́kọ mọ́ látara kọ́dà mo gbọ́ pé obìnrin kan nígbà tí tó fẹ́ kú ó wá kọ àkọọ́lẹ̀ kan lónìí bá ń fi jíṣẹ́ mọ̀ bá wọn pé tó bá dijọ́ pé dàrí kìá máa àjọ ju ọlọ́run pẹ̀lú bó ṣe rárá ìgbésẹ̀ ayé òun láre kò jó nítorí pé àwọn ènìyàn ò sé kí ni wọn ò mítọ̀ pẹ̀lú kọ̀níṣà tó gbé kalẹ̀ nígbà tí kò fẹ́ tà sogoro àwọn kan báyọ̀ dábùtò ọlọ́run àwọn òbí ẹmọ́jọ máa débẹ̀ tọmọ abá ti ń ṣe súnà ó sì rí kọlọ́mọ ń ṣe súnà ó ti bá wọn so sẹ́fílẹ́lẹ́ òun súnà náà ló fẹ́ báyìí sẹ́ẹ̀tì gbé bẹ́ẹ̀ nìkan mí ní wàhálà lè fẹ́ wallahu ta'ala a'lam. jazakumullahu khairan wọ́n ní. ẹ dákun arọ àwọn òbí kí kéèyàn bẹ̀rù ọlọ́run rà lérí nǹkan yẹn ká máa rántí ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní idha atakum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu. tó bá ti wá tọrọ ọmọ lọ́dọ̀ yín ẹni tẹ́rí pé ẹ̀sìn ló wà lára yìí ó sì níwọ ọmọlúwàbí nǹkan méjì tí wọ́n yáwò náà nìyẹn anábì ní kẹ́ ẹ fọmọ fún un wà ilá tẹ̀ bá ti lọ ṣé o takun fitnatun fil ardi wa fasadu kabir ẹ fẹ́ dá wàhálà ilẹ̀ fèrè àgbẹ̀sáwùjọ àtìbàjẹ́ ńlá ẹlòmíì ń para rẹ̀ nítorí nǹkan yẹn ẹlòmíì ń di ẹlẹ́sìn mi lótorí nǹkan yẹn tó tẹ̀ jẹ́ sí pé àwọn obìnrin náà ọlọ́run fẹ́ fi kàn wọn ṣàdánwò ni ìyẹn nìyí láti fi sùúrù títí tí ó fi rọ́nà àbáyọ ṣùgbọ́n gbogbo òbí tó bá ti rú ẹ̀ tọmọ fi wá lọ di ẹlẹ́sìn míì nítorí nǹkan bẹ́ẹ̀ ètò ń ṣẹlẹ̀ ní ojú òsì tàbí ṣùgbọ́n o ọkàn lọ bá kírísítẹ́nì kan ọkàn fún lóyún ni látàrí ọjọ́ ìjáàbù ọba dùn lẹ̀ di kírísítẹ́nì ó bímọ àkọ́kọ́ ó bímọ èkejì ta ló ti sábà bí òbí nì látara pé wọ́n yapa ìlànà ànábìá Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run báwọn káwọn gbogbo dábàá sí bí ajábọ̀ fọlọ́n àròjọ lọ́dọ̀ ọlọ́run ọba kí la fẹ́ kí a bá pàdé lọ́dọ̀ ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run kò jẹ́ alátọ̀tọ̀lá. jazakumullahu khairan nítorí àsìkò ẹni inshallah one thirty ní adìde kún bí ṣùgbọ́n tí question by the time before the time inshallah àwọn adìde. wọ́n ní ẹ̀dàkùn sí dandan ni fún obìnrin kó gbojú àbí sísá tí ó sì tó ẹ̀sìn fẹ́ lọ́kọ̀ kí dandan ní fún un kó ojú eléyìí ọ̀kan nígbà tí ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀rọ nǹkan míì tó yàtọ̀ sí ẹbọ tó lè bàtìlámù jẹ́ ike tíyẹn bá wà rùn kan lẹ́mìí ó yóò jẹ́ nǹkan aburú ìyẹn wá sọ jáde wọ́n ní àwọn gbọ́ pé ọlọ́run ó forí jìn ìwé ẹni lẹ́yìn lókè tí o bá ti sọ jáde ẹ dákun ẹ bá wọn sàlàyé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n á kú question kan inshallah. ìbéèrè ìbéèrè alákọ̀ọ́kọ́. ìrìnwá béèrè alákọ̀ọ́kọ́ ìbòjú kí àwọn abojú pété dandan ni so ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí tí àwọn olùmọ̀ ń fi kọtíra lórí ẹ̀ dáadáa nípa pé ṣé kómìnrin ó lo jìdìbà kó kọ́fà ojú rẹ̀ ṣe ń jẹ́ ọ̀ràn èèyàn àbí ó jẹ́ èéfì túláàsì àmọ́ ni wọ́n sọ pé haram so àárín méjì náà ni wọ́n wà nínú àwọn olùmọ̀ yìí àwọn kan sọ sátòrò lè so ọ̀pọ̀ àwọn àfáà òun náà ni wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn ẹ̀rí tó wá nínú alukur'an àtàwọn ẹ̀rí tó wá nínú sunan nabi sallallahu alayhi wa sallam kẹ́ẹ̀bẹ̀ náà láti nínú àwọn àfáà náà tó yẹ káwọn àfáà súnà náà ni wọ́n táwọn ń sọ yí pé kìí ṣe wájib bal mustahab mandubun ilay wọ́n ní nǹkan tá a fẹ́ ni èsì túláàsì ẹ̀sìn ìyàtọ̀ láàrin nǹkan tó jẹ́ nǹkan túláàsì àti nǹkan tó jẹ́ mọ̀ndú nígbà àwọn fẹ́ fàyọ́ ń bẹ̀ òun náà ni pé àwọn tán ní túláàsì tó bo ohun tó bí yorùbá bò ó máa dẹ́sẹ̀ níbi ń kéjù rẹ̀ lọ kalẹ̀. Naam, àwọn tán wá ní mọ̀ndúbù ni ṣé pé wọ́n ní afẹ́ káṣe kí ni káṣe ni pé kò sí ìyá kò sí jìyà ń bẹ̀. Àwọn gan fúnra wọn sọ pé tábà wà láwùjọ tí fìtínà bá wà tába ti wà ní tíbi tí náà wà á jẹ́ pé ó ti sọ ọ́ di kíni ó ti sọ ọ́ di túláàsì fóbìnrin. sọ àwọn tó wá sọ yìí àwọn gẹ́gẹ́ bí sẹ́kọ̀ọ́ Albani wa tẹ́bá wò wọ́n àwọn ìyàwó wọn àwọn ọmọ wọn àwọn tó ń tó ń já àwọn ẹbí wọn wọ́n ń lo ìbáwí. ẹ wá béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ lò wọ́n pé àtẹ̀bí ah, sẹ́kọ̀ọ́ Albani ní kéde ẹ̀sìn bá ń sè wọ́n lò ní sọ pé màndúbù ni àmọ́ èmi náà máa lò ó bí ṣe kàlùbá ní ṣe kó fi tẹ̀lé wọn jálẹ̀ so àmọ́ bí eléyìí nìsín ọ̀tọ̀ ní nǹkan míì táwọn èlòmí fẹ́ tán fẹ́ lò fún láwùjọ tó fẹ́ sẹ́sẹ́ pé ìtòsí ìrìnlẹ̀ ẹ̀tọ́ báyìí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa náà ni pé kí ni pé gómìnà ó bójú rẹ̀ tú láàfin nítorí pé obìnrin anábìnrin alimọ́ra ti kó lò ha àwòrán obìnrin jẹ́ ẹ̀ríhun látòkè délẹ̀ òhò ni tó bá ti jáde sínú ilẹ̀ báyìí títa báyìí ti sẹ̀ṣọ́ bá ṣe ìtọ́n ṣètọ́n ló tún ṣe kí ni yóò tún ṣe é lọ́sọ̀ọ́ lójú àwọn èèyàn sí i so tábà tún wá wò ó ṣe kọ́ ẹ̀mí òtẹ̀yìn ìwà tó ń wọ́n ní àwọn tó pé wọ́n ojú yìí kì í sọ̀rọ̀ yẹn wọ́n ní túláàsì ní káṣe kínní ká bo ẹsẹ̀ àbí àbọ̀wọ́ ni wọ́n pè ní wọ́n ní túláàsì ní ká bo ẹsẹ̀ ṣéèkù ni wájà béèrè níbo ni ààyè fìtí náà ń bẹ nínú ojú àtẹ̀tẹ̀ nígbà tó ẹni ká bo ẹsẹ̀ ọ̀ràn yẹn ni ẹ wá ní ká sójúlẹ̀ ibo ni máa ń dá láì sí ìrojú àwọn yorùbá náà máa sọ pé ojú ni ojúlẹ̀ wàá wá àbí olójúlẹ̀ yẹn ti máa gbogbo wàhálà tí ó bá ṣẹlẹ̀ ojú náà ni wọ́n ṣẹ́ síra wọn ojú náà ni wọ́n fi ra wọn ojú wọ́n fi rẹ́rìn òun náà ló kálukú ó fi mọ wọ́n bá ṣe rí síra wọn. so látara àti eléyìí èyí tó ṣe dáadáa òun náà ni pé kíni tó tẹ̀wọ̀n òun náà ni pé kóbìnrin ó máa bójú àgbà tó bá di bàlágà tó bá dìgbà tí ó lọ́kọ ìsìlámù ti gbọ́nà kalẹ̀ tó fi lọ́kọ inú ìrújú tó máa ń sọ fún wọn nu pé tó bá wá lọ́kọ wọ́n lè ń tí ó rí ó ti wá fẹ́ ọ tí ó fẹ́ kí wọ́n kàn yọ ọ́n títì ni pé gbogbo ẹ̀ tí wọ́n ti lọ́kàn tí wọ́n wá ẹ̀kọ́ tí ó lóun fẹ́ ọ rárá èèyàn gidi náà ni ó wá di parẹ́ ẹ́n bẹ́ẹ̀yàn gidi kan bá lóun wá èèyàn gidi èmi wàá sọ pé á ah, mo sì mọ ọmọ lágbájá kan tó jẹ́ èèyàn gidi ẹ́n tí gbogbo òkòtì ní nọ́mbà la gbogbo ojú kọ́ ní rí ẹ̀sìn bá ní gbogbo ojú ní rí tí ó yá wa lọ lè wò ó yóò wá sí kí ni yóò lọ sí náà lọ tó bá wá wò ó tó sì di pé á ah, ẹni yìí wù ẹ̀sìn bá ń ló pa ojú rẹ̀ dé padà ẹ̀sìn bá ń sìn wọ́n náà wà á lọ máa lọ lè múra ìgbà tó fi kékeré tó wà ní full access sí irú ẹ̀ báwọn. so bí Islam ṣe làákàlẹ̀ fún wa nu wọ́n jẹ́ ọmọ tàn wá pé ibo ló ti arọ́kọ àwọn náà lórí kọ́bìlà ti lórí ibo náà ti rọ́kọ tí wọ́n ti pé wọn ní àbí wò lọ́kọ tó kú àwọn kan báyìí ẹ jẹ́ káwa náà ẹ̀sìn ọlọ́run bá lèkẹ́ ọ̀la ni ẹ má jẹ́ káyọ̀ òkú wa ẹ má jẹ́ kójú ọmọ ti wa ẹ má jẹ́ káwọn owó gbẹ́bẹ́ àwọn ọmọ ti sínú dàbí kìíní kan ẹ jẹ́ káwọn ọmọ ṣẹ̀sìn tó bá dijọ́ gbé dàbí kìí àmọ́ ọlọ́run bá lèkẹ́ ọlọ́run ṣe kí ni yóò san wálẹ̀ san dáadáa wallahu ta'ala a'lam sójú tán. bífọ̀ ẹlẹ́kejì òní pé tíyẹn bá ro wà burú sínú wà á sọ jáde ibi wọn ni ọlọ́run forí jìn wọ́n ní sẹ́yìn bá àdìsọ́ ànábì sallallahu alaihi wasallam tó ní wọ́n mọ̀nà hàmàdì sẹ́yìn àti pẹ̀lẹ́mìyà àmìlìhà ẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ní tó bá gbèrò aburú kan lẹ́mí kó n fẹ́ ṣe ànábì ní kò padà wá sí aburú yẹn jáde ọlọ́wọ́ bá àlekè olókọ kalẹ̀ fún ní hasanatan wahida kó kọ̀ dáadáa kalẹ̀ fún ẹni tí ń bọ̀ oríṣi ó ti wò pé tó bá débì ìdí gbọ́dọ̀ kankan lẹ́nu wọ́n jẹ́ ń gba lójúmọ́ irú eléyìí ó gba ládàá lérí ẹ̀ àmọ́ bá yẹ pé nítorí pé o ti fẹ́ gba lójú ẹnìkan wá mú ọ lọ́wọ́ dúró irú eléyìí wọn ò ní gba ládàá o àbí o ti ẹ̀wá rò pé ní èmi máa gba lójú ní ìsìn ìdìgbà rẹ̀ yìí pépà mi ó ka báyìí ò ní gba ládàá lérí eléyìí wọn o fẹ́ ṣe ò ṣe kí ni ipá rẹ̀ ò ká irú eléyìí òní so eléyìí òní tá à ń sọ. máa ń ti ìtò oníṣe pẹ̀lú àdìsọ́kàn tí ó sọ̀yàn di kèfèrí bá wọn fẹ́ kárí létí ẹ̀ papọ̀ mọ́ra wọn. òun náà ní báyà kí ẹ máa ní àdìọ́kàn nípa àwọn nǹkan kan nínú ẹ̀sìn pé báyà ìrún ó kà ládìọ́ kan pé òun èso ọ̀rọ̀ èèyàn nígbà tí bẹ́ẹ̀ náà ni àbíkáwò èso ọ̀rọ̀ èèyàn àbí kí èso dandan ní kí ẹ tẹ̀lé sínú àti ìsọ̀lá ọ̀rọ̀ ẹ ní àdìsọ́kàn ẹ kẹ́rẹ́ bá àwọn mùnáfìkì bí wọ́n ṣe máa nírú àdìsọ́kàn òun náà ní tó lè kó bá ìsìláàmù yẹn yàtọ̀ wà láàrin méjèèjì yẹn wallahu ta'ala No, èyí tó fi parí wọ́n ní ẹ̀dá kan ká máa fi kèsè rí pẹ̀lú ọlọ́run ọba ara ìgbésẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ibi tẹ̀lé sànábì ẹ̀dá kan bá fẹ́ nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam ǹjẹ́ mo lùdí wa ń bẹ̀ náà ní sókè èyí tó wá fi parí question ọ̀dọ̀ sí mi òun ni pé ó yá ìyàn hàn tó ń hàn áyà kanu qur'an kò fi á ti lù sí kò fi lápèjúwe ìyẹn kan wàá kọ fún aláboyún kó máa lò ǹjẹ́ aburú wa bẹ̀ abẹ́lẹ́bọ ni ìwé nígbà síbẹ̀. alhamdulilayi wọ́n ní gáyébà ti pàdé anabi sallallahu alayhi wa sallam ti ní fún wa ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa so azẹ́fì ìfẹ́ hàn sáà nẹ́bì ẹ̀gùn sẹ́yìn náà tá a lè fi ìfẹ́ hàn sáà nẹ́bì tí ká máa wá ṣe ayẹyẹ ọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam ìdáhùn sí eléyìí òun náà ni pé kò sí bá a ti fẹ́ràn nẹ́bì tó àfẹ́ràn nẹ́bì tó àwọn sàbí ànẹ́bì àwọn sàbí ànábì fẹ́ràn ànábì jù wá lọ débi pé ìkànnì àwọn sàbí ànábì ó ní ibi tóun fẹ́ràn ànábì dé òun èlé wojú ànábì débi pé tán bá ní kóun ti sáré bá ànábì débi òun ò sódójú ẹ̀ mà.

ni àwọn ṣíà alfatimiyun àwọn tó yẹ pé àwọn ni wọ́n dá ilé ilẹ̀ sínú ẹ̀sìn tó látara di eléyìí ní ṣókí àdádálẹ̀ lọ́jọ́ bíi anabi sallallahu alayhi wa sallam ká má bá wọn ṣe ká kópa ń bẹ̀ ká má bá wọn dáwó ká má bá wọn tó bẹ́ǹtì ń bẹ̀ tó má fún wa lẹ́ńfílòmù ká dá padà fún wọn pé eléyìí ò sínú ẹ̀sìn nítorí pé lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta ọdún tánàbí sallallahu alayhi wa sallam lọ tán òní wọ́n tó ṣẹ̀rẹ̀ wá gbé mòlídìí wa ẹ̀sìn tánàbí wa ṣe ń kọ́ tó fi kú tí èsì mòlídìí bẹ́ẹ̀ bóòlù ẹ̀sìn rí ní mólídì inú ẹ̀sìn wọn ẹ̀sìn wò pé ni tò eléyìí kò sínú ẹ̀sìn wa kò sínú ìjọsìn kò sínú táwọn ọmọ fífẹ́ anabi sallallahu alayhi wa sallam ǹjẹ́ mi fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam òun náà ni kò máa tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam nínú lànà rẹ̀ máa tẹ̀lé kò sì máa fẹ́ràn àwọn sàbí anabi máa máa ṣépè láwọn sàbí anabi ẹni máa ti ń tẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam máa fẹ́ràn rẹ̀ máa máa kórìíra rẹ̀ eléyìí ni ó máa túmọ̀ pé ó fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam ẹ ìyẹn máa hàn ìdákọ̀ọ́lẹ̀ wà fún ẹlẹ́kẹ́ rúkíà sínú omi kẹ́ni ó mú àbí kẹ́ni ó fi wẹ̀ àmọ́ káwá kọ́ ní hàǹtú ipe káwá kọ́ ní bíbí tó ń kọ́ òun káwá fọ̀ ká mú eléyìí kò sí àkọọ́lẹ̀ fún so àìdákọ̀ọ́lẹ̀ fún nísìnyí àwọn aburú mi náà ló tún wá ń gùn ẹlòmíì àyà ni àyà lásán ni tọ́rọ ọlọ́run wá tún ṣe kí ni so ibẹ̀ náà ló ti bá a débi ni àyà tí ó láti ní ibẹ̀ náà ló bá a débi pé àyà tí ó lọ́pàá so ibẹ̀ náà ló bá a débi eréṣiríṣi tí wọ́n á ń ṣe kí ni tí wọ́n á hàn ó kọ àlìjànú tí wọ́n á ń fọ ọmọ ẹ̀jẹ̀ ká pàtì ẹ̀ ń fún wa láwọn rúkìá tá a máa ké àbí tá a bá ṣe sínú omi tó eléyìí ó ṣàǹfààní fún wa tóbìnrin bá lóyún àmọ́ bẹ́ẹ̀ náà balẹ̀ kẹlá ní sọ́ọ̀sẹ̀ bí láì sára òun gan àmọ́ bí tán ti rí gan pé aboyún lónìí tán fi wá lọ lè pámẹ́ntì ẹ̀fọ́ aboyún pé òun láà máa lò ó fún àtẹ́tí ìbáni ti ń pani láyà àti àtàlà bí máa ń ṣe allahumma la sahla illa ma ja'altahu sahlan wa anta taj'alu al-hazana idha shi'ta sahlan kí ẹ máa tọ́ pọ́ láyà nù ọlọ́run pa ṣe kìíní ìní rọrùn kí àwọn òbí bímọ láyà àtàláfíà wallahu ta'ala a'lam. Uh, inshallah adinu nasiha ní next month yóò wáyé ní on twenty four ní àyè ibi tí a ti máa ń ṣe adinu nasiha. bákan náà lónìí náà ní agbẹ́yẹ̀bí ní òkú màlúù uh, ní àjẹyè àwọn afọwà abu abdullahi afọwà ìdìgbò wọn ní lẹ́kítọ̀ bẹ́ẹ̀ ní òní. bákan náà wọn ní káfí àsìkò yìí káfí sàlàyé fún àwọn ọmọ ìyá wa mùsùlùmí pé ọmọ ìyá wa ọlọ́run kádàrá sí púpọ̀ síwájú ọlọ́run afọwà mujahid wípé wọ́n gbé ẹ́ńjìnì kalẹ̀ ká máa lò ó fún maintenance of the engine wípé ẹ̀rá gbogbo ẹni tó bá máa tẹ̀ràn lọ́wọ́ fún maintenance ètò ìfìníbàjẹ́ ẹ̀rá kan ní ká kọ nọ́mbà yìí kalẹ̀ zero seven six four eight seven one nine seven zero eight one zero two eight two seven three five one zero nine zero six seven four eight nine four eight seven one nine seven another one eight one zero two eight two seven three three one assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.